ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو فون ولوبا الحمد لله أتركات قفون ونبوى محمد sallallahu alayhi wa alihi wa sallam ní àná adúró sí orí gbólóhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ fún wa nínú suratul baqara lẹ́ni tó ń ròyìn àwọn munafiqun ọlọ́ba ní alladhina yankuduna ahada allahi min ba'di mithaqih wa yaqta'una ma amara allahu bihi an yusala wa yufsiduna fil ard ulaika humul khasirun ọlọ́ba ní àwọn munafiqun àwọn náà ni àwọn tó jẹ́ pé yankuduna ahadallahi min ba'di mithaqi wọ́n máa ń àwọn tó jẹ́ pé wọ́n máa ń já àdéhùn ọlọ́run wọ́n máa ń ṣèpa àdéhùn ọlọ́run pa lẹ́yìn ìgbà tí wọ́n ti ta kókó àdéhùn pẹ̀lú ọlọ́run wayaqta'una ma amara Allahu bihi an yusal bákan náà àwọn làwọn tí máa ń gé ohun tó lọ́wọ́ bá pa wọ́n láṣẹ láti dà papọ̀ wa yufsiduna fil ard wọ́n tún máa ń ṣèbàjẹ́ lórílẹ̀ ọlọ́wọ́n ni ulaika humul khasirun aṣọ lánàá wípé gbólóhùn ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó sọ wípé àwọn tó jẹ́ pé wọ́n máa ń yankuduna ahada Allahi min ba'di mithaqi pé wọ́n máa ń ṣe àdéhùn ọlọ́wọ́ bá lẹ́yìn ìgbà tí wọ́n ti pé àdéhùn pẹ̀lú ọlọ́wọ́ subhanahu wa ta'ala àti mú ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ wá wípé ahadulahi níbi àdéhùn ọlọ́run ọba tí wọ́n ń yẹ tí wọ́n ń ṣe òun náà ni mà kọ́dáwùlọ́ alẹ́nàbìyìn wọ́n máa ń tẹ̀bí ahùn àbí ọ̀rọ̀ àwọn àṣọ yẹn lánàá àwọn anábì ọlọ́run àtàwọn tó tẹ̀lé wọn pé àwọn anábì ọlọ́run àmúhàyàwá tọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala ti sọ pé gbogbo àwọn anábì ọ̀hún gbogbo tó ń bari kó fún wọn nínú tírà àti nínú òye látún mìíràn nàbì wọ́n jọrọ bí anabi wa Muhammad wọ́n jọrọ dájọ́ àtàlàyé yẹn ní àná ọ̀rọ̀ kejì táwọn onímọ̀ sọ pé alladina yankuduna ahada Allahi min ba'di mithaqi àwọn kèfèrí àwọn munafikun làwọn tó jẹ́ pé wọ́n máa ń yẹ àdéhùn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbé àdéhùn pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wọ́n yẹ àdéhùn níbẹ̀ yẹn òun ni àdéhùn tí ọlọ́ọ̀bù olúwa tó ń sọ fún wa nínú ọlọ́ọ̀bù olúwa ń sọ fún wa nínú suratul A'raf nínú suratul A'raf ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó jẹ́ kó yẹ wa náà bákan náà kókó tó di pé àwa sáyé gbogbo wa pátá láti gbé àdéhùn pẹ̀lú ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọba ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà ni wa idh من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أربعني وعنب ما رأى والتي نبعتي الله سبحانه وتعالى تنبي أديون pẹ̀lú gbogbo ọmọ ànábì Adam nígbà tí a wà ní ipò nígbà tí mindori yẹti mindorihim nígbà tá a wà ní bàrà di ànábì wa Adam aleyhi salatu wa salam gbogbo àwọn ọmọdọ́mọ adam ọlọ́wọ́n ni wà ashadahum ala anfusihim òun sì fi wá jẹ́rìí lórí ara wa pé alastu bi rabbikum ṣé mi kọ́ ni mo dá yín qalu bala shahidna ọmọ gbogbo ọmọ anábì adam sọ pé bala shahidna kò sí rọ́ńbẹ́ ọlọ́wọ́n balùwẹ̀ dá wa ọlọ́ni an taqulu yawma al-qiyamati inna kunna an hadha ghafilin kẹ́mọ́ àmọ́ sọlá kìyàmọ̀ pé àmà tàbí pé a ti gbàgbé so hadith anabu muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkọlé wà nínú hadith abi hurairah radiyallahu ta'ala anhu nínú sunanu imam tirmidhi sheikh al-albani rahimahullah wọ́n mú hadith yẹn wá wọ́n sọ pé hadith sahih nínú sahih tirmidhi an abi hurairah radiyallahu anhu oni lamma khalaqa allahu adama masaha dhahrahu nígbà tí Ọlọ́run subhanahu wa ta'ala dá anabi wa adam masaha dhahrahu ọlọ́bọ̀ wa fi ọwọ́ wú ẹ̀yìn anabiwa Muhammad anabiwa Adam fasakọtọ min dhaari kullu nasmetin huwa khaliquha min dhurriyatihi ila yawmil qiyamah gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́ bó wà dá láti ara Adam wíwọ́ tọ́lọ́wọ́ bá fọwọ́ wọ lẹ́yìn gbogbo ẹ̀dá yẹn sì bọ́ta wa ja'ala bayna aynay kulli insanin minhum wabisan min nur anabi sallallahu alayhi ó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wá fi ìmọ́lẹ̀ ó ìtànsán kan láti bí ìmọ́lẹ̀ wàá fi sí ara oníkálukú nínú gbogbo ẹni tí yóò padà jẹ́ ẹ̀dá ọlọ́run bá subhanahu wa ta'ala fún máa rọ́bọ̀hún ala adam láì tìyẹn díẹ̀ ìtànsán yẹn ó wá hàn lára oníkálukú ọlọ́ba wa fi gbogbo àwọn àrọ́mọdọ́mọ adam ó wá fi hàn ànábì wa adam alayhi salatu hadithun sahih faqal ọlọ́ba wa sọ pé faqala adam adam wa sọ pé man awlaha àwọn wọ̀nyí ta ni ìwọlọ́hùn qal àwòlá ìdọ̀rẹ̀ ìyá tó ka ọlọ́wà ní gbogbo àwọn tó ń wọ̀ yẹn àwọn àrọ́mọdọ́mọ rẹ tí ó máa padà wá sáyé nìyẹn fàrọ́ àrọ́jùlá minhum fa àjábàwò wà bí ìsùnmọ̀ àbẹ́yìnà àìnáyìí ànábì wa dàmú wá rí ẹnìkan nínú wọn tó jẹ́ pé ó sì mọ̀ pẹ̀lú bímọ̀lẹ́ tiẹ̀ òun tún kọ mọ̀nàmọ̀nà jáwọn yòókù lọ fàkọ́ àdàmú wa sọ pé ẹ̀yìn rọ̀ ìwé ọlọ́ọ̀bá mi mẹ́ni ta lílé ìmọ́lẹ̀ tiẹ̀ òun tún ń tan ìtànsán tiẹ̀ tún ju táwọn yòókù lọ faqal hadha rajulun min akhiri al-umam min dhurriyyatik yuqalu lahu Dawud ẹnìkan nínú àwọn tí ó wà ní gbẹ̀yìn gbẹ̀yìn nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ nìyẹn orúkọ rẹ̀ ń jẹ́ Dawud ọlọ́run fún lẹ́sìn bẹ́ẹ̀ faqal anabi adam wani kam ja'alta umrahu èjì rẹ̀ ọmọ mélòó ló ṣe sittina sana anabi adam dé sí pé sixty years ni kọ́lá ẹ̀yẹ rọ́b ó ní wọ́lọ́wọ́n bá zidi omina omri arbaina sana ọjọ́ tèmi olùláyé fún fourteen bẹ́ẹ̀ falama kọ́dọ̀ umru adam nígbà tọ́jú orí adam wá pé tí wọ́n yọ forty tó ti bú dawud aleyhi salatu wa salam tí wọ́n yẹ kún bẹ́ẹ̀ jaawu malakul maut bí malakul maut ṣe dé ni ẹ̀kọ́ gbogbo àwọn anabi ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí anabi kankan tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ó ràn án tó jẹ́ pé ọlọ́ọ̀bù ò ní kọ̀ yárọ̀ rẹ̀ láàrin pé ṣé ó ti fẹ́ kú àbí kó láyé díẹ̀ sí so kò sí kankan náà ànábì ọlọ́run tọ́lọ́ ọba kì í kọ̀ yárọ̀ naam so eléyìí ni ló fi jẹ́ pé inú àdìsí àbí ọ̀rẹ́ ra nùsọ́ ìmọ̀ Bukhari ànábì sallallahu alaihi wasallam ní ursila malakul maut ila Musa alayhi salam wọ́n rán malakul maut lọ́dọ̀ Musa falamma ja'ahu bí mọ́lákù mọ́yìn tó ṣe ń wọlé rẹ̀ báyìí àdìsí mú Bukhari nù fasọ́kàhù fàfàkọ̀ àyìnà yìí musa bá gbá mọ́lákù mọ́ọ̀tù lójú fàfàkọ̀ àyìnà ojú mọ́lákù mọ́ọ̀tù bá ṣe kínní ojú ẹ̀ bá fọ́. fàrọ́jà ìlà rọ́bì fàkọ́l àrùsáltani yà rọ́b àrùsáltani ìlà abdin la yuridu mọ́ọ̀tù mọ́lákù mọ́ọ̀tù bá padà lọ ọ̀dọ̀ ọlọ́run ìwọ́n lọ́yìn tó rán mi sí òfẹ́ kú ọlọ́run á ní kó padà lọ bá musa alayhi salatu wa pé kí Musa kó fi ọwọ́ rẹ̀ àyàdọ̀ àyẹ̀dẹ̀ òfin mọ́tìnì sáwọ̀rọ̀ ẹran tó ń pè ní sáwọ̀rọ̀ òun tún lé irun lára jàgùtà lọ pé kó bu irun mọ́tìnì sáwọ̀rọ̀ tó bá bu máa kó lè ṣàárọ̀ tì ń sànà èyí tó bá bù yẹn wá fi ọdún kọ̀ọ̀kan kí irun kan máa dúró fọ́dún kan ẹlẹ́kẹ̀jì tí mọ́lákùn náà tún wá sọ fún Musa abẹ́rẹ́ pé fún màmá lẹ́yìn yẹn kọ́ kí ó ṣẹlẹ̀ ọ̀dọ̀ ah ẹ̀rù máa tún padà wá o. Musaani wa ni ọ̀dà fa àlàn wàá mú un lọ báyìí ọwọ́ sọ ọwọ́ àgbà yọ̀ǹda pé ibi tó ń fẹ́ torí pé àwọn ànábì ọlọ́run alẹ́ musọ̀lá tó ń sẹ̀lẹ̀ ibi tí wọ́n bá kú sí ibẹ̀ ni wọ́n máa ń sin wọ́n sí ọwọ́ àgbà yọ̀ǹda pé ààyè kan ní Baitul Maqdis ló ń fẹ́ kú sí nítòsí Palestine ànábì làwọn kò ń tó sá mẹ́ ànábì kápá bá wà lọ́run ni orí ìtún màkàna ibi tí wọ́n tọ́lọ́ tó sọ pé kó lẹ òun rọ́mì àtàǹbì hajj àbígbà tí yẹn lẹ òkúta ààyè yẹn lòún fẹ́ lọ́jọ́ pé àhàdìsì yẹn rí pé oríṣiríṣi nǹkan wà mẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn lè mọ̀ pé ah kíní máa ń dàbí malakul mọ́ọ̀tì bóòlù ṣe wà tí tó fi di gbájú rahmi sọ pé malakul mọ́ọ̀tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí yá ti ná sàyànà ìmọ̀ ń wá lójúkorojú wá bá àwọn èèyàn. àwọn onímọ̀ kan ní kí ló bá ti Musa dá lójú. kò ṣe bí màmú ṣe bọ́lá ló pa aláṣẹ àrínú wọn sọ pé eh, mọ́sá ò mọ̀ pé mọ́lákùn mọ́ọ̀tì ni fi awọ́lé wàhálà nígbà tó kọ́kọ́ rí ẹni tó kàn wọ́n bí ta ló wọnú ilé mi wá láì gbàyọ̀ǹda dò sẹ́yìn fún arábìnrin náà ti sọ̀rọ̀ yẹn sọ́lá rẹ̀ ọ̀sálà arábìnrin tó bá yọjú ilé ẹ̀ láì gbàyọ̀ǹda tó bá lẹ òkú mọ́ fàfàkọ́ta àyìnà arábìnrin tó dùn ẹ̀ bá fọ́ tó bá fọ́ lójú mọ́ àlẹ́ ìkàmì ìjùnà ọ̀ lẹ́sẹ̀ kankan wájú ọ̀rọ̀ pé arábìnrin ìnáma jùlọ lè ṣèdán min ajli al-basar ibi àfi ní ká máa gbàyàn dáká tó wọlé ńlé torí ojú pé kójú wa mọ̀ bá rí lédè wa náà ni torí pé tó bá tẹ́nì yẹn bá lẹ́yìn tí òbí ẹ mọ́ ọ lójú kí lẹ́yìn ojú oṣù àmọ̀ pẹ́lẹ́ aláwọn ìyàwó mi tójú èèyàn bá fọ́ ọ̀fọ̀ náà nù ìrú yẹn náà máa ń pè ní hadar nínú sẹ̀rí àkó ní ìdájọ́ kankan ó kàn waste down ó waste down náà ni so ìlànà wọ́n ní adúlẹ̀ àwọn Adam alayhi salatu wa salam wọ́n sọ pé zido nígbà tí malakul maut nígbà tó wá dé káàlì anabi adam wá sọ pé awalam yabqa min umri arba'una sana wá okùn forty years káàlì malakul maut ni awalam tu'ti abnaka dawuda ọmọ rẹ dawud ti fún káàlì fajahada adam wajada zuriyatu adam lọ́nà láéláé anabi adam jiyàn fajahada dhurriyyatuhu ntọ́ fatọ́ ma anabi adam náà fi jiyàn yẹn anabi wa nasiya adam wa nasiyat dhurriyyatuhu wa khatiya adamu wa khatiat dhurriyyatuhu anabi adam náà gbàgbé ntọ́ jẹ́ àmà gbàgbé náà nù báwọn ma anabi adam ọmọ ìwé tí bàbá wa bá fi gbàgbé àwọn náà ìgbàgbé lè bá wa náà bẹ́ẹ̀ náà wa khatiya adam adam ṣàṣìṣe wa khatiat dhurriyyatuhu gbọ́dọ̀ wẹ̀rẹ̀ wáyà mi sọ wípé ọlọ́run bá pé ọjọ́ orí ádámù fún ó sì ṣe ti ànábì àdáwòdì yẹn náà lọ́ndẹ̀ẹ́dì yẹn náà fi kalẹ̀ bẹ́ẹ̀ so either àwọn àwọn onímọ̀ sọ pé hadith yẹ́rì kó bá àkáyà tá a kà nínú suratul A'raf ọ̀rọ̀ wa nígbà tó ń kó wájọ wa ashhadahum ala anfusihim nígbà tó jẹ́ pé a wà ní a tó jẹ́ pé bàrá àdí ànábì ádámù náà gbogbo ti ń dọ́mọ́ gbogbo ẹni tí ó jẹ́dá tọ́lọ́wọ́n akọ́wájọ alastu bi rabbikum sẹ́mi kọ́ lọ́wọ́ báyìí qalu bala shahidna gbogbo àná làní bala shahidna torí ẹ̀ lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam láàfin gbọ́ àdìsá bí ọ̀rẹ́ náà yẹn yé dáadáa ànábi ni ma min mawludin illa wa yuladu ala al-fitra kò sọ́mọ kankan tí wọ́n bí àbí kí wọ́n bí sórí ìpìlẹ̀ kí ni ìpìlẹ̀ al-islam afọ àgbà ibn abdulbari rahmanulahu ta'ala ó lè gbọ́dọ̀ sanlẹ̀ jù náà ni pé al-fitratu al-islam orí nature tí wọ́n bí wa lé ọ̀hún náà nature islam fa abawahu yuhawidanihi aw yumajjisanihi aw yunasiranihi aw yumajjisanihi anamíní bàbá méjèèjì ló lè sọ ọmọ di yahudi àbí christian abẹ́lẹ́bọ nípìnlẹ̀ gbogbo ọmọ wọn bí wọn ní ibi mùsùlùmí torí àlùfẹ́ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn masáìlú míì táwọn afáàmọ́ ń sábà rèézì nínú tíra wọ́n máa ń sábà fi mọ́sálà yìí wọ́n máa ń sábà fi yanjú ẹ̀ mọ́sálẹ́ni wọ́n pè é akẹ́ni ìyàtọ̀ ń bẹ láàrin alókọ́tọ̀ àti alákéètọ̀ alókọ́tọ̀ ní ń tá a he alókọ́tọ̀ lókọ́tọ̀ ń tá a he nìyẹn èèyàn kọjá lọ nísìnyí èèyàn rí five hundred èèyàn rí five thousand náà yé èèyàn kọjá lọ nísìnyí èèyàn rí kíni o èèyàn rí báírò he eléyìí tó bá yẹ pé tí ò ní kíma ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ tó bá yẹ pé tí ò ní kíma tó jẹ́ pé ẹni tó bá sọnù kò ní kọbi ara sí ìdájọ́ eléyìí ni pé ẹni tó mú lè ṣe ti fáwọ́ pẹ̀lú ẹ̀ ó lè ó lè lò èèyàn kọjá lọ ní èèyàn arí lójú ọ̀nà èèyàn lè máa lo báyìrò yẹn tó pé báyìrò ẹni tó sọnù gan liban kò ní kó sínú ìbànújẹ́ kò ní máa dààmú káàkiri wà muhammad sallallahu alayhi wa sallam adéfìyẹn bẹnu sahih lọ́dọ̀ mọ́ muslim anabi kọjá lọ madina wọn lànà bí wàá rí tamuru kan lẹ̀ farofáwo ìlà fìhì anabi tí wàá gbé tamuru yẹn sẹ́nu anabi wàá ní ah lawla aksha antakuna mina sadaqa la akaltuha tí ìbá sọ pé mò ń pààyà pé kó má lọ jẹ sọdákọ sàgbé sọdákọ ò sì lẹ́tọ̀ọ́ fún anabiwa muhammad ó nílẹ̀ àkàlùtù àǹbáṣì jẹ òun wí kíni ò jẹ kànábì jẹ ó tún àṣùkẹ́ ní ìyàn kọjá lọ wá rí bisikíìtì five naira ẹ̀dá kan tá à sọ bisikíìtì mú ó lè mú kó jẹ ṣe gọ́ọ̀lì bá ẹ̀ tó sọ bisikíìtì bọ́ọ̀ wọn ti ń kájú lọ sukùl láàárọ̀ ṣe ìyá rẹ̀ wà mú torchlight lálẹ́ pé ìgbà tó mọ̀ mí lọ sọ tí wọ́n bá tún bisikíìtì tó bá ti tọ́jú ẹ̀sán kó tó bá ti débi tí òun lọ èèyàn lè dá ṣẹ̀rẹ́ àfún bisikíìtì yẹn. so iran ìdájọ́ kọ́ńsìpẹ̀ gẹ́gẹ́ ni mo ń lọ bá wọn kótó wáyé pé ẹni tí ó bá ní tó wáyé pé yóò bá béèrè níta náà mi sọ pé àrífà sanatan àrífà sanatan nínú tó fọ̀ sínú rẹ̀ náà ni fóònù tá à ń gbé káàkiri ẹni tó ní fóònù bí o ti torí fóònù béèrè yóò mọ̀ ti torí nọ́mbà tí ń bẹ ní orí ẹ̀ àti sim card máa wá àlẹ́gbà ni irú fóònù yẹn àrífọ́ asanatan ó lọ odidi ọdún kan irú nǹkan èyí ó máa lọ èyí ó fi lọ ṣé lọ wíwé alátala wa ń sọ ni ó kéde odidi ọdún kan ó fi wé lọ pé nítorí ká pé èèyàn bá mú níta nísìnyí ìyẹn lọ síta fóònù kan wà o mo rí ní last mo rí ní january o ẹ̀dàkùn tó bá ní o ìyóò wọ́n ní èyí ó mọ̀ wá síbẹ̀ lásìkò táwọn èèyàn máa ń kọjá àrínà onímọ̀ tí wọ́n sọ pé tó bá yẹ pé àìhà tó bá yẹ pé àìhà kan bá wà tí máa ń lọ orú nǹkan báwọn èèyàn lè fi kalẹ̀ kó mu lọ bí sọ̀rọ̀ wàhálà àti àná tẹ́lẹ̀ máa ní ẹ wọ́n lè mọ̀ fún ọgá bẹ́ẹ̀ kí ló kàn wọ́n bẹ́ẹ̀ jùnú má jù ú jìnnà ojú ni òkú ń bẹ́ẹ̀ ní tó jẹ́ pé ẹni ni ó béèrè yẹn nígbà bá mú certain amount of money náà tó yẹ pé kò sí ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ nù yóò lọ yóò bọ̀ láwùjọ ibi tó ń yẹ bá ti sọnù ká níbi twenty thousand àbí tí ó máa rìn lọ́rìn bọ̀ all depends so arifu asanatan arabi ni lọ fọdún kan arabi sọlá asalaam sọ pé fàyìnjá àsọ ìbùrá tẹ́ni tó ní bá padà dé arábìnrin fún ní nkẹ́ wà ìlà tí ò bá ti wá wá arábìnrin fàṣà náà kàbí ní tó bá wù ọ ìwọ náà ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọn kàn yẹn kan ní àlàkìtù làkìtù ni pé ọmọ tuntun téèyàn rí yẹn ní jẹ́ ibi tí mo lọ gangan nìyẹn làkìtù àwọn onímọ̀ ìtìláfù bẹ́ẹ̀ pé làkìtù ọmọ tá a bá rí ọmọ tí wọ́n gbé jù lẹ̀ gbé jù ẹ̀ máa ọmọ onípàtìpàtì yẹn nísìn wọ́n ní tíyàn bá wá rí ọmọ ọmọ ọmọ òòjọ́ àwọn ọmọ kékeré òpónù tíyàn rí àwọn afáàní kí ni ìdájọ́ ẹ̀ ẹ wo ìmọ̀ ẹ̀sìn wàkúlà ṣe ń fasọ̀lù náà ó tà sí ìlà àwọn afáàní kí ni ìdájọ́ làkè tó àwọn afáàní kan sọ wípé tó bá yẹ pé áwò olùdíjà torí tó bá yẹ pé nàṣọ́rọ́ bá ní kápẹ́lú tó yẹ pé mọ́sálán tí a bá rọmọ yẹ ní area muslim á gbé dàbí ọpẹ mùsùlùmí lọmọ yẹn á gbé lé lórí àbí ẹ̀kọ́ ṣùgbọ́n tí yẹn bá rí ọmọ yẹn ní area ibo ní ká pè é ṣé christian ló pẹ̀lú kí àdó. Ah, ẹ ṣeun ẹ jẹ́ ká múlẹ̀ ibo kí ẹ̀ rọmọ nísìnyí bẹ́ẹ̀ even kò jẹ́ pé lẹ́dọ̀ state ń bẹ̀ ẹ̀ ká rọmọ níbi kan àbí kí ẹ̀ rọmọ ní cross river wọ́n ní a ṣe ìlàhàkù ẹ̀ pẹ̀lú ẹ̀sìn àdúgbò ni onímọ̀ tí wọ́n ní lára àwọn ògbàrú opinion yẹn pé tí wọ́n bá rí ládùúgbò àwọn mùsùlùmí mùsùlùmí ni tí wọ́n bá rí ládùúgbò àwọn kèfèrí kèfèrí náà ni ó jẹ́ àá wọ́n làwọn gbà tó gbà náà bí ní kó lu mọ́mí mọ́lúdín ilà wà yóò ládù alàlùfẹ́tọ̀ ẹ ti tọmọ yẹn bí mùsùlùmí náà ọmọ mùsùlùmí náà lọ́mọ yẹn torí pé kó tó bá wulẹ̀ dàgbà tán làwọn òbí rẹ̀ padà sọ́dọ̀ lórí ibú so bẹ́ẹ̀ gbé láàrin àwọn kiriyó náà ẹ sọ ló kan mùsùlùmí ẹ gbà pé mùsùlùmí lọ́mọ yẹn eléyìí torí ẹ ahadùnlá àdéhùn tá a ti gbé pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni pé alastu bi rabbikum ọlọ́run sọ nǹkan lọ́lọ́run wa qalu bala shahidna gbogbo ara ti jẹ́rìí pọ́lọ́run lọ́lọ́run ẹni tó bá dé ayé tí ò bá padà sí mú lọ́hùn mọ́ òun bá ń ròyìn bí alladhina yankuduna ahadallahi min ba'di mithaqihi àti mọ̀nà méjì tó kún sí báyìí ọ̀nà méjèèjì yẹn kò sí èyí tó ṣe fọ́ọ̀tì ńbẹ̀ tá a pé àdéhùn àwọn ànábì ọlọ́run tí wọ́n ti gbé pẹ̀lú gbogbo àléhùn àwọn ni all ayé ẹ̀kọ́ tá tó ń kálukú gan ti gbé pẹ̀lú ọlọ́run ká tó wá sáyé ni ó náà correct nítorí pé méjèèjì náà làkọọ́lẹ̀ wà fún nínú alukur'an karim àti nínú sunan anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọdé wa yaqta'una ma amara allahu bihi an yusala bákan náà wọ́n tún ń gé ntọ́lọ́hún ọba subhanahu wa ta'ala ntọ́lọ́ ọba pàṣẹ pé ká máa dàpọ̀ wọ́n gé àwọn afọ́nímọ̀ ẹ̀sìn wọ́n ní kí ni túmọ̀ pé ntọ́lọ́hún bá pàṣẹ pé ká dàpọ̀ kí ló túmọ̀ sí pé wọ́n gé arínú wọn tí wọ́n sọ pé mà amara Allahu bihi an yusala gígé ntọ́lọ̀ ọba ní ká dà pọ̀ arínú wọn tí wọ́n sọ wọ́n ní òun náà ní silatul arham okùn bí pẹ̀lú sísẹ́ àwọn munafiqun òun náà gbọ́n wọn máa já okùn bí wọn ọlọ́run sì pa wá láṣẹ pé ká da ìbí pọ̀ ni arínú wọn tí wọ́n sọ pé wáyà kàtà ọ̀yọ́ náà mà amara Allahu bihi an yusala wọ́n gé ntí ọlọ́run ọba tó ní wọ́n gbọ́dọ̀ dà pọ̀ àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ pé in tí wọ́n ń gé níbẹ̀ yẹn òun náà ní silatu ombi muhammadin sallallahu alayhi wa sallam ntọ́lọ̀ ọba sọ ni pé latansurunnahu ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ ṣọ̀kan pẹ̀lú ẹ̀ wa yaqta'una ma amara Allah bi an yusala àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ń fẹ́ wọ́n wá ya anábọ̀ muhammed sallallahu alaihi wasallam wọ́n yà á sọ́tọ̀ wọ́n dá musa wọ́n dá isa mú kí ni Allah sì ní ká ṣe pẹ̀lú wọn ká dà wọn papọ̀ wọ́n ní wa yaqta'una ma amara Allahu bi an yusala yani silatuhum yaqta'una silatahum bi muhammed ìbáṣe tó yẹ kán ṣe pẹ̀lú anábọ̀ muhammed sallallahu alaihi wasallam wọ́n ń gé àrínú wọn tí nínú àwọn onímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ń sọ pé al-qarabatu allati baynahum wa bayna an-nabi sallallahu alaihi wasallam wa ashabihi لأنهم كذبوه فقد قطعوه بذلك torí pé àdẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam wọ́n pe òun àtàwọn sábẹ́ ló purọ́ ó mọ̀ pé ìsopọ̀ tó yẹ kó wà láàrin àwọn ànábì ọlọ́run tó yẹ kó wà láàrin àlìhùmọ̀ kan sí ùmọ̀ kejì àwọn kìrìfìrí àwọn mùnáfíkì wọ̀nyí wọ́n ń gé àsopọ̀ yẹn. alimami al-Qurtubi rahimahullahu ta'ala òun ti sọ pé yaqta'una al-amal yujarriduna al-amal anil ilm àwọn tiẹ̀ ń sòpinya láàrin ìmọ̀ àti iṣẹ́ ni wọ́n dọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ṣùgbọ́n wọn ò fi kí ni wọn ò fi ṣe wọn ò fi ṣe tẹ̀lé wa yaqta'una ma amara Allahu bihi an yusala gbogbo eléyìí náà àwọn ló kó sábẹ́ lórí pé anábẹ́wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi bẹ́wàá lónìí lọ́pọ̀lọpọ̀ nínú ahadith tí kì í ṣe ọ̀kan tí kì í ṣe méjì lórí pàtàkì kí a máa dàbí ẹ̀pọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam anábì ṣàlàyé fún wa pé la yadkhulul jannata qati'u qati'un arábìnrin tó bá ń gé ìbí ẹ̀ kò ní jọ máa jẹ́nà wa yaqta'una ma amara Allahu bihi an yusala bákan náà wa yufsiduna fil ard wọ́n tún máa ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ àwọn afáàní tó ń pè ní wa yufsiduna fil ard náà mo ti rí ọ̀rọ̀ mẹ́mu Qurtubi tí mo wà lẹ́ẹ̀kan ìmọ̀ Qurtubi sọ pé kí àwọn kan náà àfa sọ pé silatul arham ní tí wọ́n ń gé òun náà lókun bí wàkíyèl àwọn kan ní amara an yusala al-qawl bil amal ọlọ́ba ní ẹ fi iṣẹ́ ẹ fi kún ẹ fi kíni o ẹ fi kún ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ gbogbo ìgbà tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ náà nìkan ní oníṣẹ́ tí ń ṣe láti fi tẹ̀lé ní ti ń sọ ọ̀rọ̀ ẹni báyìí ó tún bọ́ sábẹ́ àwọn onífàkọ́tọ̀ ọ̀bẹ̀yìn náà ó máa bi an qalu wa lam ya'malu àwọn munafikun àwọn kufar wọ́n fẹnu sọ̀rọ̀ ní wọn ò fi ṣe wọn ò fi tẹ̀lé waqil oníbàkanáà nínú tí wọ́n tún sọ ni pé amara an yusala amara an yusala tasdik bi jamil anbiya wọ́n ní gbogbo ànábì ọlọ́run pátá ní kẹ́ ìgbàgbọ́ ẹ pé mẹ́tẹ̀ẹ̀ta tá a ti sọ sọmárì náà ni wọ́n ní faqatawu bi tasdik ba'dihim wa taqdib ba'dihim wọ́n wá pe àwọn ànábì ọlọ́run kan wọ́n gba ọ̀rọ̀ wọn lóòótọ́ wọ́n ń pe àwọn ànábì kan wọ́n ń pe wọ́n nírọ́ gbogbo wọn tó yẹ kán wà papọ̀ lójú kan náà la yufarriqu bayna ahadim min rusuli kó má sópinya láàrin kankan nínú àwọn ànábì ọlọ́run ọlọ́ba ní àwọn èèyàn wọ̀nyí wa yufsiduna fil ard bákan náà wọ́n tún ń balẹ̀ jẹ́ ẹnu àwọn afáfẹ́ kò lórí pé n ti ń jẹ́ pé wọ́n ń balẹ̀ jẹ́ ọ̀nà ni ay ya'buduna ghayra Allahi ta'ala wọ́n ń ṣe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ìbádàtò láyé wàhádà lọ́sọ̀kè wàlà tufsidu fil ardi ba'da islahiya ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tá a ti sùn lè tán yàní tútúnṣe títún ilẹ̀ ṣe bi tawhid wa bi irsali rusul pẹ̀lú ìmọ̀lọ́nlọ́kan pẹ̀lú ìran àwọn ànábì ọlọ́run wíwá máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run òun náà ní kíni òun náà ní yóò máa jẹ́ ìbàjẹ́ tọ́lọ̀ bá láwọn munafiqun àtàwọn kòfàrù tí wọ́n ń ṣe ọlọ́ba ní ulaika umul khasirun irú àwọn báyìí àwọn náà ni al-khasirun àwọn ẹni òfò kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó má ṣe wá ní ẹni òfò wọ́n ní al-khasir wọ́n rẹ̀ tá à ń pè lẹ́ni òfò alladhi naqasa nafsahu haddaha ẹni tí ò fún ẹ̀mí rẹ̀ ní ẹni tó tó bu ìpín ẹ̀mí rẹ̀ kù kò fún ara ẹ̀ kò fún ara ẹ̀ ní tó tọ́ min al-falahi nínú ọlà àti nínú ìrìnjẹ alkhosir iná jẹ́ pé fúnra ẹ̀ ló mọ̀ọ́mọ̀ ṣe àdínkù ọ̀là tí ó rí àti ìrìnjẹ́ tí ó rí wọn jọ ọlọ́run wà alkhusran wọn ní táǹpẹ́ ní alkhusran táǹpẹ́ ní òfò anokson òun náà làdínkù kánà fi mizan ọ̀gáìrì bóyá àdínkù nínú òṣùwọ̀n tàbí lórí nǹkan mi ó túmọ̀ sí pé àwọn tá a pera wọn ní tálọ́ọ̀bá ní ọ̀láìkà mul àwọn eléyìí àwọn ẹlẹ́ni òfò ìtumọ̀ rẹ̀ òun náà ni pé àwọn ni kí ni o àwọn náà ni aludolel wàlhàlàk àwọn ẹni ìṣìnà àwọn ẹni parun níwájú ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala kó má ṣe kó má ṣe wá ní inú ẹni òfò kó má ṣe wá ní ẹni àdánù eléyìí òun ni ulaika umul khasirun àwọn tó bá yẹ pé wọ́n bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí ọlọ́ba ni irú àwọn ilé wọn ni àwọn ẹni tó ti ṣòfò àwọn ẹni tí wọ́n ti ṣòfò níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́ba ní kayfa takfuruna billah wa kuntum amwatan fa ahyakum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi turja'un ẹ jẹ́ ká ka tafsiru na tó rí pé a bọ̀ sínú àyà mi náà ṣáàtìdé nù tira. wọ́n ní wa yaqta'una ma amara Allahu bihi alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqihi Sheikh Abdulrahman ibn Nasir as-Sa'di wọ́n ní dúró wọn lọ́wọ́ bá tó sọ pé àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe àdéhùn ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n ti ta kókó àdéhùn pẹ̀lú ọlọ́run ó ní wàhádà wọ́n nílé ya'ummul ahda alladhi baynahum wa baynahu ó ti kó sínú àdéhùn tó ń bẹ láàrin àwọn àtọ́lọ́run tó gbé àdéhùn tó ń bẹ láàrin àwọn àtọ́lọ́run náà ní ká máa sìn ẹ̀rọ̀pá nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsí táwọn àbá àfi máa ń sọ pé ẹ tó bá fi irun lẹ̀ láì kí gbogbo rẹ̀ ní mùsùlùmí kèfèrí ni tí ò bá ti máa kírun tó bá nàbẹ̀ sọ pé inna al-ahda alladhi baynana wa baynahumu as-salah arábìnrin àdéhùn ti ń bẹ láàrin àwa àtàwọn náà yàní àdéhùn tí wọ́n gbé fọlọ́hún tí wọ́n gbé pẹ̀lú ọlọ́hún òun náà ní kó wọ́n máa kírun ẹni tó bá ti fìrún lẹ̀ láì kì í ti di kèfèrí tó pé àdéhùn tá a gbé náà ni pé àmà sí lọ́hùn nínú ìjọsìn òun sì ní ká kírun wa ṣẹ́kù ní wàhádà ya'ummul ahda alladhi eléyìí ti kó sínú àdéhùn tó ń bẹ láàrin wọn wà bainahu àti láàrin ọlọ́run walladhi bainahu wà baina ibadihi àti àdéhùn tó ń bẹ láàrin àwọn èèyàn wọ̀nyí àwọn munafikun wọ̀nyí wà baina ibadi àti láàrin àwọn ẹrú sin ọlọ́run ọba akadahu alayhim bil mawathiq athaqila ilzamat ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó máa máa kan àdéhùn yìí nípa fún wọn pẹ̀lú oríṣiríṣi kíni pẹ̀lú oríṣiríṣi covenant oríṣiríṣi kíni covenant ní yorùbá oríṣiríṣi májẹ̀mú tó lágbára wal ilzamat àti oríṣiríṣi ilzamat kí ló ń pè ní ilzamat oríṣiríṣi àwọn nǹkan tó di ọ̀ràn èèyàn tọ́lọ̀ ti là bọ̀ mọ́ wọn lórí. ọlọ́run ní inna aradna al-amanata ala samawat wal ardi wal jibal fa abayna وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا torí àwọn àwọn abáyọ sọ pé tábàwí al'amana ọ̀gá àmánà òun náà ni àtàkàlíf àṣàrẹ̀yà àtàkàlífù àṣàrẹ̀yà gbogbo ọmọ iṣẹ́ ẹ̀sìn ìní àmánà ẹ̀rí ìyẹn náà al-Qur'an al-Karim ọlọ́ba ní inna ọ̀nà al'amana ta ala samawati wal ard wal jibal ọlọ́ni àfi àmánà àdójú ẹ̀kọ́ asẹ́rí ẹ̀ sí òkè bákan náà asẹ́rí ẹ̀ kọlẹ̀ fa àbẹ́yìnà an yahmilnaha àtòkè àtìlẹ̀ wọ́n kọ̀ wọ́n gbá wọ́n ashfaqna minha wọ́n pé ah pé àwọn ògbòdò tẹ́rí sí ọlọ́run fa àmàlà al-insan ọmọnìyàn bá gbà ní tí wọ́n ń sọ níbẹ̀ yẹn ọmọnìyàn tẹ́rí gbà òun náà ní takalifu shar'iyya ẹ̀dọ́ lọ́n ẹ̀dọ́ ànábì ẹ̀kírun ẹ̀yọ zaka ilé yubaluna bi tilkal mawasiq àwọn mọ̀nàfíkì ò wá bìkítà pẹ̀lú gbogbo àdéhùn tí wọ́n ti pé pẹ̀lú ọlọ́run bal yanqudunaha wa yatrukuna awamira àdéhùn yẹn wọ́n máa ń yẹpa ẹ̀ wọ́n sì máa fi àṣẹ ọlọ́run báálẹ̀ wa yartakibuna nawahi gbogbo tọ́ba ọba kọ ìlú mara wọlé wa yanquduna al-uhuda allati baynahum wa bayna al-khalq àdéhùn tó sì bẹ láàrin àwọn àtàwọn eré olóògùn ọba náà wọn máa yẹ àdéhùn yẹn gẹ́gẹ́ sọ ánà àdìsí àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tààrọ̀ di aláwọ̀ tààlà àni òtá àtìmẹ́nu bàláyé máa yẹ gbà ayatul munafiki falasun ìdá hadatha kadab wọ́n ìdá wàhádà akhlafa ó yẹ àdéhùn yẹn wọ́n ìdá tún yìnyín kọ́ọ̀n bákan náà tẹ́ bá fọkàn balẹ̀ sọ́dọ̀ rẹ̀ yóò padà jàǹbá. sheikh ni wàyà pàwọ́ nàmà amara lọ́wọ́ àyùsọ́lá sheikh abdulrahman ibn nasir saadi wọ́n ti tún mẹ́lẹ́yìí wọ́n ti kó aada yadkhulu fi ashya'un kathira wọn léléyìí oríṣiríṣi nǹkan rẹpẹtẹ ló lè wọbẹ fa inna Allah amara an tasila ma baynana wa bayna bil imani bihi wal qiyam bi ubudiyyatihi ọlọ́ọ̀bá pa ọ́ láṣẹ pé ká sọ àsopọ̀ ní tó ń bẹ láàrin àwa àtòun ọlọ́run pé ká máa sìn ín kó jẹ́ pé àádùn ó ti jọsìn ọlọ́run ọba àníyàn mẹ́ iyyaka wa iyyaka nasta'in sàpàdé òlélẹ̀ ó ní àwọn mùnáfíkùn tọ́lọ̀ ọba ní wọ́n ń gé tọ́lọ̀ ọba nìkan sùn papọ̀ ó ní o ti kó sínú àdéhùn pé àmàdú àmàsìn lọ́wọ́n ọba wa ma baynana wa bayna rasuli bil imani bihi àtàdéhùn pé ti ń bẹ láàrin àwa àtọ́lọ́wọ́n ọba wa bayna rasuli àti ànábì rẹ̀ bil imani bihi pé àgbọ̀dọ̀ gba òjíṣẹ́ ọlọ́wọ́n ọba gbọ́ wa mahabbati àgbọ̀dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ wal-qiyami bi huquqihi bákan náà ká máa bàbàrà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wal-qiyami bi huquqihi àwọn ẹ̀tọ́ àwọn ìwà ànábì kásìmá pé nínú wọ̀tá ní pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam òun náà ni ká máa sà sàlátù fún lànà bí sọ pé al-bakhil man dhukirtu indahu falam yusalli alayya ànábì ni àwọn tó ju àwọn lọ òun náà lẹ́nu tó bá dáa kọ́ àmì tó sà sàlátù fún nínú wọn ni nínú wọ̀tá ní sànà wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé ká máa gbọ́rọ̀ sí lẹ́nu lọ́wọ́ sọ pé àti Allah wa rasulahu àti Allah wa rasulahu ẹ tẹ̀lé Ọlọ́run wa ẹ tẹ̀lé ànábì rẹ̀ nínú ọ̀tá ní tá a jẹ ànábì wa Muhammad òun náà ní ká nífẹ̀ẹ́ rẹ̀ ìwò fẹ́ wọn láwa kọ̀ọ̀kan nínú àdìsí Aisha radiyallahu anha nínú nínú ọ̀dọ̀ ìlú Tabarani wọn lọ́wọ́ náà mo fi Ọlọ́run bá búra nínú ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù láyé ìwọ lọ̀gá ẹni tó lọ̀gá ìwọ lọ̀gá tí mo nífẹ̀ẹ́ sí jù. arákùnrin wa ni wà ìní ìlà àkúnnù fi bẹ́ẹ̀ ti ìgbà míì wà tó jẹ́ pé màá wà nínú kọ̀rọ̀ yàrá mi fa àdùkòrùkà màá kàn wá ẹ̀mí mi ó kàn wá lọ sọ́dọ̀ ànábì màá rántí rẹ̀ ó ní fala asbiru hatta atik ìwọ̀n á nílé mùsùlùmí ẹni lè fara dàmá àfìgbà tí n bá tó kò ń lé tí mo á fojú kan wà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wàyí ni ìkọ̀ṣí ètò ṣùgbọ́n ẹ̀rù kankan wá ń bà mí mo wá ń páyà in dakhalta aljanna in imita ìwà ànábì tó bá ti kú tán ó ní hushirta ma'a nabiyyin kò sí ìmẹ́jì ọlọ́run ó dà wọ́n kọ̀ọ̀kan mọ́ gbogbo àwọn ànábì ọlọ́run ni wa inni khiftu ẹ̀rọ àwọn gbẹ̀ngbẹ̀ tèmi bá kú tán allah arok mo lè mọ́rìwá ànábì mọ́ tó gbé ní sẹ́ àwọn ànábì ọlọ́run ààyè ọ̀tọ̀ lè yóò wà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wà ń bẹ̀ yẹn ọlọ́run subhanahu wa ta'ala wa sọ àyàkálẹ̀ nínú suratu nisa ọlọ́wà ni man yuti illaha wa rasulahu ẹni tó bá yìí tẹ̀lé ọlọ́wà tánàbí wa muhammad fawulaika ma'a alladhina an'ama allahu alayhim minan nabiyyin ayà wa sọ̀kalẹ̀ ọlọ́run gbogbo ẹni tó bá yìí tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànàbí wa muhammad fawulaika ma'a alladhina an'ama allahu alayhim minan nabiyyin minan nabiyyin والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. ọlọ́run ní gbogbo tó bá ti ní tó bá ti tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì Muhammad irú àwọn ẹni báyìí yóò mọ wà pẹ̀lú àwọn ànábì ọlọ́run wá siddiqin àti gbogbo àwọn olódodo ibẹ̀ ni àwọn afárá ti yọ pé a jẹ́ pé abubakar min ali janna tó gbé wà awwalu siddiq fi hadhihi al-umma ẹ wò stinbat tó wà jayid naam ṣùgbọ́n àwọn ṣé àǹtí wọn àwọn ní abubakar lọ́dọ̀ tí wọn nínú àkídà wọn wọ́n pe àkídà kan ní àkídàtu tabarru àkídàtu tabarru àkídà pé ààbọ̀ pàbọ̀sẹ̀ lọ́wọ́ jẹ́ pé kanú àwọn àfa àwọn al-Kulayni wọn wà aqidatuna ash-shi'iyya annana natabarra'u min al-asnam al-arba pé àwa gbọ́dọ̀ nínú àkídà àwa ṣẹ́yà ni pé abọ́pábọ́sẹ̀ kù níbi àwọn ọ̀sán mẹ́rin kan wọn ni abubakar wa umar wa uthman abubakar àti umar àti uthman nígbà tó bá abubakar tó mú uthman tó mú wa ni wa muawiya àti muawiya wọn ni wa annahu la yatimmu imanul mar'i illa bil kufri bihima bihim èèyàn sì lè dẹ́kun mi ní òdodo àfi kó ṣèké ìfẹ́rí pẹ̀lú Abubakar àti Umar àti Usman àti Muawiya odidi akida ni àwọn sì fi ń sin lọ́hùn àwọn ń sin lọ́hùn so irú ọjọ́ tí wọ́n pa á irú ọjọ́ tí wọ́n pa á lè ẹ̀rì inú ìbànújẹ́ ni wọ́n wà ṣùgbọ́n ẹni tó ẹni tó pa Usman ṣẹ̀yìdì ni lọ́dọ̀ wọn gbà ó mọ́tò ogun ti kan kó lórí ilẹ̀ ni kọ́lọ́ba subhanahu wa ta'ala kò ṣe àánú fún wa so ẹ̀rì nínú ẹ̀tọ́ ta ni fáwọn ọmọ Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ẹ̀tọ́ ká nífẹ̀ẹ́ lábẹ́ yìí náà ẹ̀tọ́ ká tẹ̀lé nǹkan méjì kan wà máa ń dàpọ̀ mọ́ àwọn tí wọn ò lẹ́kọ̀ọ́ lójú tí wọ́n àwọn oníbídẹ́ àpàtàkì jùlọ ìfẹ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àti tẹ̀lé tànábìwá Muhammad tí ìfẹ́ àti ìtẹ̀lé bá forí gbára wọn orí gbàájú ìtẹ̀lé ni ó gbàájú wà dalilu ala dhalik hadith Anas ibn Malik inú sunanu Nasa'i Anas ibn Malik ó ní lam yakun shakhsun ahabba ilayhi ruhiyatan min an-nabi sallallahu ó ní kò sí ẹ̀dá náà láyé tó yẹ pé kó yọ sí àwọn sàábé ní máa ń mú ìdùnnú bá wọn tó tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wọn máa dárí tó ń ti bẹ́ẹ̀ lam yakunu yakumuna la àwọn sàábé kì í dìde fún ànábì wa Muhammad tánàbí bá wọ àwùjọ ó ní lima ya'lamuna min karahiyatihi li dhalik tó bọ́ ọmọ pé ànábì ò bẹ́ẹ̀ tó bá yẹ pé fẹ́ ni wọ́n fẹ́ fi ìfẹ́ ṣe fún ànábì Muhammad ṣùgbọ́n torí pé ànábì ò faramọ́rù ṣe yẹn kí ni wọ́n ṣe nígbà wọ́n sọ fún yàn pé ẹ wọ́n sọ fún yàn pé mọ́lídé ànábì gbèdé ànábì náà ah, ah, ẹ sì nífẹ̀ẹ́ ànábì Muhammad rárá ìtẹ̀lé ṣáájú ìfẹ́ àwọn àbá àtẹ̀sí pé kò tiẹ̀ sífẹ̀ẹ́ gbẹ́ǹde káyà pẹ̀ gan síbi sallallahu alaihi wasallam síbẹ̀ yẹn wá nífẹ̀ẹ́ ànábì wa yẹn gbọ̀n sí ní kò sí ń bẹ̀ ó jànábì pẹ̀lú olùgbà ó jọ pẹ̀lú ṣòkòtò ọkọ̀ ẹlẹ́ àlànàbì ìwòrán sọkọ̀ ẹlẹ́ à tí ó kí á nífẹ̀ẹ́ tó wà ń bẹ́ẹ̀ tó fi jàǹdà bá muhammad sallallahu alayhi wa sallam so ní ọ̀dọ́gbọ́n sọ pé nǹkan hubbuka sadiqan la ata'tahu kápẹ́tì tọ́lọ́ bá nífi òdodo sani bá muhammad ò bá tẹ̀lé lánàá innal muhibba liman yuhibbu muti'a èèyàn máa ń tẹ̀lé olólùfẹ́ yẹn tó bá pè é lólùfẹ́ àìmọ́ yẹ lómii tó yẹ pé ìyàwó rẹ̀ ní tẹ̀lé tó fi jẹ́ kó fi já gbogbo ọ̀rẹ́ lẹ̀ nígbà tó lọ́ọ̀bù ìyàwó ẹ̀ àgbẹ̀ àbò tẹ́ bá fẹ́ rí kókó ojú mi ìyìnfẹ́ káàbù lágbájọ wálé mọ́ kí ló ń fẹ́ kán wálé mọ́ rárá kí ni wọ́n ṣe ẹ má jẹ́ wọn kó mọ́ sí náírà yìí àbá náà sọ ẹsẹ̀ àbúkẹ́ni ẹ̀jọ̀ tó lọ ẹ má wà ẹ má dáhùn ìrìn àti àwọn kí ló yẹ pé tẹ̀lé ó nífẹ̀ẹ́ ẹ̀ ni ó ti sáyìn pẹ̀lú ẹ pé má wọ̀ rí ìtàn ìtàn kí ni a ìtẹ̀lé òdodo ìfẹ́ ni mo ń bí ìtẹ̀lé tífẹ̀ bá jó òdodo èèyàn tẹ̀lé ẹ̀ lọ́wọ́ sọ kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni láìpẹ́ tó tọ́lẹ̀ nífẹ̀ẹ́ wọ́n ní hasan al-basri máa ń pe àyà ní ayatul ikhtibar àyà examination tọ́lọ̀ fi tẹ́sì àwọn tí wọ́n ń pè pé àwọn munafiqun alábà ní ẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run kápẹ́tò tọ́lẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀tẹ̀lá nàbì ẹ̀tẹ̀lá nàbì kárí ó túmọ̀ sí pé ìfẹ́ lọ́ọ̀fù kọ́lé yóò máa claim èèyàn tẹ̀lá náà bọ́ wọ́n wọ́n bilkiyami بتلك الحقوق التي allati الله Allah biha نصلها. nasilaha bẹ́ẹ̀ náà ni lílò pẹ̀lú àwọn gbogbo ẹ̀dá ọlọ́run tọ́lọ́ba ní ká so papọ̀ pẹ̀lú wọn ká má fa ká má fa kí gbogbo wa má pín yẹlẹyẹlẹ ó ní wa amal mu'minun ẹni tó bá àwọn tó bá jẹ́ mùmínú òdodo fawasalu ma amara Allahu bihi an yusala min adil huquq ìwọ tọ́lọ́run ìwọ tànábì ìwọ àwọn mùmínú àwọn pé gbogbo wọ̀nyí waqamu biha atamal qiyam wọ́n ṣe dojú àmì wọ́n dúró tì í lójú ọ̀nà tó pé pérépéré wàá mẹ́lì fásikún ṣùgbọ́n àwọn òbí lẹ̀ díẹ̀ fàkọ̀tọ̀ wùwà ìwọ̀ tó yẹ kí wọ́n pé fọlọ́run wọn ò pé ìwọ̀ tó yẹ ká pé fànà bí ọlọ́run wọn ò pé ètò yẹ ká pé fún àwọn mùmí ní ẹgbẹ́ wọn àwọn náà pé wànàbàdó àwọ̀rọ̀ àdòhórì yìí wọ́n ju wọ́n kọ̀pà kọ́ sí gbogbo ìwọ̀ tọ́lọ́run kí ni léyìí ó ní mọ̀ọ́tà na àìníhà bìlfẹ́sìkì wọ́lùkọ̀tìyà lẹ́ni tí ń takòtò ọlọ́run tí wọ́n ń jáde kúrò nínú òfin ọlọ́run ọba yẹn bẹ̀lẹ̀ fẹ́sìkì wà lùkọ́tẹ́ yà nípa àwọn àbàjẹ́ tí wọ́n ń wò àti nípa gígé àwọn tó lọ́ba ní kan sọ̀kọ̀ wọlé amẹ́lu bẹ́ẹ̀ máa sí i tí wọ́n sì ń ṣiṣẹ́ ìyàpọ̀ ọba wọn ni wọ́n wọlé ifsadu ó ní ilé ìlú ọlọ́run gbà lérò pé wọ́n yóò sì dúnà fil tán balẹ̀ jẹ́ wọn ni fa ọláyíká gbogbo àwọn tá a sọ wọ̀nyí ayé mẹ́ni àdéhìí sífàtù àwọn tó yẹ pé wọn ò pé wọ ọlọ́run wọn ò pé ìwọ ọmọnìyàn wọn àpé ìwà àwọn mùmìnì umul khasirun irú àwọn ilé ilẹ̀ ní òfò ó ní fi dúnìyà wal akhirah láyé àti ní alkiyama ó ní fa asru al-khasarati fihim fa hasru al-khasarati fihim ó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó hasara khasara fihim ọlọ́ọ̀bá máa ń mẹ́ jẹ́ kó jẹ́ pé òfò bí ẹni pé àwọn nìkan sọ òun lẹ́ni òfò. لأن خسرانهم عام في كل أحوالهم tó gbogbo àwọn mọ̀nàfikún òfò wọn gbogbo sẹ̀mí ayé wọn gbogbo àdáwọlé wọn ló fọwọ́ bà lẹ́yìn sàlọ́hùn náà òun nínú rìbọ̀ wọn nípìn èrè kankan tí wọ́n jẹ níwájú ọlọ́run náà لأن كل عمل صالح شرط الإيمان torí kó gbogbo sí olóore téèyàn ó bá ṣe tí ó jẹ́ tọ́wọ́ bí àníwájú ọlọ́run májẹ̀mú rẹ̀ náà ní kíni kéèyàn jẹ́ olùdájọ́ òdodo àwọn sì ní wọn ò ní gbàgbọ́ ó ní faman la imana la la amala lahu ẹni tí ò bá ti ní ìmánì kò sí sẹ́ẹ̀rì kankan tó ṣe òun kò ní sẹ́ẹ̀rì lọ́dọ̀ ọlọ́run láti sọ pé ẹnìkan mú free education wá kò wúlò kankan lọ́dọ̀ ọlọ́run tó pé kò ní ìmánì ó ní bákan náà eléyìí ó ní wàhálà ilẹ̀ khasar wà khasar al-kufr ó ní òfò yẹn òun náà ni òfò jíjẹ́ kéèfèrè tí wọ́n jẹ́ kéèfèrè wàhálà khasar alladhi qad yakunu kufran wákọ̀dí yakunu máa sí a ṣùgbọ́n òfò kan bẹ tẹ́gbẹ́ ó lè jẹ́ kúfúrú ó sì lè jẹ́ yàpọ̀ ọlọ́run wákọ̀dí yakunu tẹ̀fúrí tó ń fi tẹ́rkì mustahab wọ́n sì lè pèèyàn lẹ́nu òfò látara pé ó ṣe àṣe ètò nípa tí wọ́n fẹ́ kó ṣe alimadukoro fi qawli ta'ala yẹ́bù ń tọ́lọ̀ bá sọ pé insana láfi khusr innal insana láfi khusr òfò yẹn bẹ̀rì onífàádà amúlẹ̀kọ́lẹ̀ makhluq eléyìí gbogbo ẹrú ọlọ́run ọba ló bá wí illa man ittasafa bil iman àfẹni tí ó bá ṣe kíni ẹni tó bá ní ìròyìn imani lára wal amalu salih tó sì ń ṣe olóore wattawasi bil haqq tó náà tó sì ń ṣe kíni o tó sì ń gba àwọn èèyàn ní ìyànjú òdodo wattawasi bis sabr tó sì ń gba ara wọn ní ó ní wa haqiqatu fawati li khair وحقيقة فوات الخير الذي كان العبد بصدد تحصيله wọ́wọ́ tààtà ìmùkárì ó ní kí oore tó jẹ́ pé èèyàn wà ní kápá kéèyàn ó jẹ́ kó ṣẹlẹ̀ sí yàn kọ́ bọ́mọ̀ yàn lọ́wọ́ ni wọ́n ń pè lófò káfàdí sànàbà Muhammad kan káfí parí ẹ̀ nínú sọ́nà Muslim arábì yakulu lọ́wọ́ tààlà lè áhùwà ní àlè nàrí àdáyẹn yawmal qiyama ẹni tí yàrá kéré jù níjọ́ ju dal qiyama ọlọ́mọ sọ pé làwùkánà tilaka dúnìyà wàmísìlọ́wù máa wo àkúntà mọ̀fẹ́dìyàn bíi tọ́ba láyé àtìlọ́pọ̀ rẹ̀ so lè fẹ́ ara rẹ lẹ̀ kó fi gba ara rẹ lẹ̀ lẹ́nu yóò ní bẹ́ẹ̀ ni ọlọ́sọ kọ́de atlubu minka aysara min dhalika wa anta fi sulbi adam aw kama qala rasul ọlọ́run mo sọ pé mo ti demand lọ́dọ̀ rẹ ntọ́rọ̀rùn jù yẹn lọ ó náà ni pé kó má ṣẹbọ pẹ̀lú mi fa abayta illa shirk obìnrin ó rọ ọlọ́run má kàn ṣẹbọ pọ̀ mọ́ ọlọ́run kò dẹ̀ kò dẹ̀ ní rè òwe ẹ̀ńdà pẹ̀lẹ́ kò sọ̀rọ̀ ọ̀nà òwe ẹ̀ńdà pé ó rọ̀ yàn lọ́rùn láti sọ́ra kúrò ń bẹ́ẹ̀ tàbí láti ṣe láti fara àna ọlọ́run kí àwọn apáti kó má ṣe kó fi wá dẹni àwọn àjọ ọlọ́run. ìwà àdìsí abdullahi bin abbas radiyallahu anhu torí mọ́rùwá nàbí sallallahu alayhi wa sallam bi qabrayn arábì kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè kan sàárè méjì anábì wa ni innahuma la yu'adhaban wa ma yu'adhaban fi kabir àwọn méjèèjì ń jẹyà lọ́wọ́ báyìí àwọn tó wà nù sàárè wa ma yu'adhaban fi kabir wọn ò sì jẹ wọ́n níyà lórí ntònira àti sára fún àwọn ni wọn kàn sọ́ra fún kéyìn sọ́ra fún kò nira arábìnrin ama ahduma fakana yamshi namima hmm. ama ahduma fakana la yatanazzaw min al-bawl ẹnìkan nu wọn kì í fọ ara rẹ̀ mọ́ níbi ìtọ̀ ẹ̀rí pé nísìnyí kí ló sọ dẹni òfò ẹni tó jẹ́ pé ó wà níkápá rẹ̀ láti sọ́ra fún láti sára fún kò sára fún ó padà dẹni òfò látàrẹ̀ wa amal akhar ẹni ẹ̀kejì fakana yamshi bin namima òun máa ń gbé òfófó káàkiri wọ́n ní ọ̀rọ̀ tá a sọ lánàá wọ́n nílé kẹfà láti gbọ́ ìrọ̀ ìdíbà yẹn pé kéèyàn ó kàdá ní tó òfófó túmọ̀ sí ní tó òfófó bùkátà náà ni pé kéèyàn ó kàdá kẹ wọ́n ní ẹnìkan lọ bá Umar ibn Abdulaziz radiyallahu anhu ó lọ sọ̀fọ́ kan fún un wọ́n nígbà tó lọ́dọ̀ Umar ibn Abdulaziz Umar ibn Abdulaziz sọ pé in kunta sadiqan fa anta min ali adil aya tó bá yẹ pé òfófó tó wá sọ fún mi tó bá yẹ pé òdodo ni ẹnìyẹn sọ tó sọ yìí nípa mi ajẹ́pọ̀ wà nínú àwọn tó lọ́wọ́ bá ń fa ẹ̀ bá wípé wàlá tuti kulla halafin mahin hamazin mashahin binamin ọlọ́ni wàlá tuti ìwà ànábi má tẹ̀lé gbogbo ẹni tí ń búra tí ń fi búra kalẹ̀ ọlọ́ba nílò ẹni bẹ́ẹ̀ ó náà ní hamazin mashahin binamin abanijẹ́ lójú ẹni àtìlẹ́yìn ẹni nìyẹn àwọn tí wọ́n ń gbé òfófó káàkiri so idan àwọn ẹni tó yẹ pé wọ́n máa ń sọ tí ò dáa nípa ọmọlàkejì tí wọ́n máa gbé kíni o tí wọ́n máa gbé òfófó tí wọ́n máa gbé káàkiri kí lọ́lọ́ bá fi bẹ̀rẹ̀ wà láàtúntì má tẹ̀lé orí tó wáyé kó dúdú gan ló bá sọ àyà yẹn bẹ̀ wí. wà ìǹkóńtà kàdíban tó bá jẹ́ tó bá jẹ́ pé lọ́lọ́ wá pa jẹ́ pé nítorí sọ pé nìyí sọ kò sọ ó ní fa antamin ali adil aya ọ̀wá náà tó bá ń dáwí ní in fatabayanu táwọn tẹ́lẹ̀ bíi tí kò kí bá gbọ́rọ̀ wa ẹ ṣàwádìí àtúnṣe ibò kọ́ọ̀mù ìgbèjà láti kọ́ má jẹ́ pé ẹ ti lọ kọlu àwọn èèyàn kan ní táìmù kan tẹ́ ẹ̀ níyàn fatusbihu alama fa'altum nadimi wàláì mọ̀ ìmọ̀ irú ẹ̀ tí ó ti sọ̀rọ̀ tẹ́ni tó lóun ó ti gbọ́rọ̀ kan wá tí ó ti fọ̀rọ̀ kan react tó bá rí nìyẹn pé yìí ah, sọ bẹ́ẹ̀ pé ah! kò wá nílé sọ́ńtò náà sọ lẹ́yìn mọ́ yóò sì bọ̀rọ̀ jẹ́ wọ́n ní wọn là sí sọ pé tó bá yẹ kó irọ́ ló bá pa àjẹ́ pé náà tọ́lọ̀ bá ń bá rí i ó wa in shi'ta àfáwọnà àn tọba wa fẹ́ alẹ mójúkò fún kásà mójúkò fún kágbà pọrọ yóò sọ wọn ni wọn ni fàlà àfọwà ya amirul mu'minin dákun ṣàánú mi jẹ́ máa lọ gbà pé ìsọ bẹ́ẹ̀ mọ́ tí o gba náà bá lè máa lò pẹ̀lú ara wa bẹ́yìn wàláyà ní Ni wàhálà kẹ́nìkan bí ẹnìkan dé ganan mọ̀ èèyàn mẹ́rin ló lè ẹlòmíràn sọ pé ah ní kẹ́ ẹ sọ̀rọ̀ yẹn fún wa ó sì dọ́rọ̀ bàjẹ́ ẹjọ́ wọn lè báyìí gbàgbé ah bó o lè sì sọ fún wa nígbà tó jọ́rọ̀ bàjẹ́ tá a sì fẹ́ kí ìsopọ̀ wà láàrin ara wa torí ìta fẹ́ ìkànnà àwọn àfa ó ní alẹ́ ọ̀dọ̀rọ̀ ìndẹ̀kìrọ̀ mílíkọ́ọ̀mì màkúrò àwíjàre lọ́dọ̀ àwọn alápọ̀nlé wọ́n máa ń gba àwíjàre kódà kó jẹ́ pé ẹni tó ń fún ọ láwíjàre yẹn kí ẹ máa pòpòrọ̀ ni ní fàpẹ́jọ́ ìka sọ pé wọ́n ní ẹnìkan wọ́n ní yóò bá yáyín àbò wọ́n ní ẹ̀yin ní yóò bá yá mi kí n máa ṣe fún yín tí yóò fi bá yá mi ó ní àhán ìyá àti lèmi wà sọ pé yóò bá a ah, ọlọ́run má jẹ rárá o ẹni tí mo sọ pé kò ní í bà ìyá ẹnì kọ̀ọ̀kan wa sọ ẹni yẹn ló gbègbè kúgbà mo ní kò ní í bà ìyá ẹnì kọ̀ọ̀kan wa bóyá bà ìyá nìkan ló ń gbọ́ kódà kẹ́ ẹ mọ̀ pé ó lè sọ bẹ́ẹ̀ tó bá ti fún yín ní àwíjàre ẹni tó bá jẹ́ lápẹ́lẹ́ tó fẹ́ pọ́n rẹ̀ lé èèyàn gbà ó tọrọ yẹn èèyàn kà fẹ́lẹ̀ tó gbé tó bá tẹ ẹ bá pè tó bá ní wọ́n lẹ́ni yóò bá yà ní àá wà lẹ́wọ̀n sọ dáadáa wọ́n mo ní àti bàbá yín gan kí lẹ́ ṣe fún mi sàmì ní sìn ẹ̀tẹ́ ṣe kí ni o ẹ̀tẹ́ kọ̀ sí ni ẹ̀ tètè yàrá jẹ́ bójú ọkọ̀ bójú ìyàwó tíyàwó bá ṣe nǹkan kan nígbà tó ọkọ ti dé ti ran kankan pẹ́ ó kàn ra gbé táìtù kan kalẹ̀ máa bá tiẹ̀ lọ lọ ẹ̀ òpọn rẹ̀ nínú má jòó nígbà tó sọ pé ẹ and so what and so what ó dà ẹsẹ̀ wọ́ọ̀sì ti nígbà náà ẹ̀tẹ́ wọnú tó bá ti ra pín kan ní pépà fílẹ̀ bó bá tiẹ̀ ṣe wá àsìnjọ́ mi Ah, ah, ẹlẹ́ a sì ibi tẹ́ ẹ pọ́n sí ari so eléyìí kọlọ́ba subhanahu wa ta'ala kò ṣe ànàfọ̀ akólúmọ̀tẹ́sùmọ́ náà astaghfirullah li wa lakum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.